الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليه ọba dà ní gbogbo ẹni tí ń ń páyà pé tóun bá kú òun ó mọ sí sínsín àwọn ọ̀lẹ́ lè tójú bọ́ òun lè dá sí fúnra wọn kódà àkáǹtì bàbá wọn wọn mọ pásíwọ́ọ̀dù rẹ̀ wọn àwọn èèyàn náà sọ fún wọn pé bàbá yín nílẹ̀ kan bí báyìí kódà pẹ́lú mi máa sọ fún wọn pé bàbá yín kò ní èmi mo ní wọn ò lè sọ pé no pé bàbá wa nítorí kò yé wọn sí ẹni tí bá ń páyà bẹ́ẹ̀ pé òun ó fi àwọn ọmọ wíwìn wín lẹ̀ àwọn ọ̀lẹ́ ọmọ lẹ́wọ́n tó ń bá jáde mọ́ pé dákẹ́ bàbá ẹ̀ lòmí ikú ẹ̀sí yè tó bá ní báwo ní kí lórí sí bàbá rẹ̀ pé oríta láti wọ́n sí o mo pè gbẹ́nu lọ́hùn wọ́n lọ́mọ sọ pé táàsì bàbá rẹ̀ sí fún wa bẹ́ẹ̀ sì lòun ló nẹ́tọ̀ ẹ̀dáwọ̀ pé àwọn ọmọ rẹ̀ ní bọ́bá ṣe lo ayé tí ọba ṣe kíni tí ọba lóore yóò wá kọ́ àwọn ọmọ sínú wàhálà ọlọ́mọ mọ́sà náà

tọ́ fọmọ kéèké lẹ̀ lẹ́yìn rẹ̀ ìsọkúsọ tí ń sọ ní páyọ̀ ọlọ́run o mọ́ bá kọrú rẹ̀ kalẹ̀ ó dẹ̀ túnmọ̀ kó tẹ̀yìn bá jẹ́ lọ́ọ̀yà sẹ́kọ́ ní òfin torílẹ̀-èdè wa yìí èèyàn lè kó òun fẹ́ kí ogún òun kalẹ̀ kó òun tó kú yóò kó yàwó kan lòún gba tiẹ̀ jù kó fún lé báyìí ọ̀bá tí wọ́n ní kó wọ́n ní òkú ọ̀fọ̀ kéèké lẹ̀ nígbà tí wọ́n ti jẹ́ mùsùlùmí yẹn sọ fún wọn pé lóòótọ́ la kọ nínú òfin ó ti yé ṣùgbófin tayé ni kò bófin ọba adẹ́dàmú ẹ̀bùn nìkan là á ṣe kalẹ̀ ó ti yé nìsín ẹ̀bùn yẹn sì ní pàṣẹ́ntì tó gbọdọ̀ sí kíni tó gbọdọ̀ jẹ́ yọ sàlàyé bẹ́ẹ̀ ọ sàlàyé ọba yẹn fálì ẹ̀tẹ́kù lọ́à ẹn tí ó sọ̀rọ̀ yẹn ti ń kú tóun náà fẹ́ sáyé àbí wọ́n tí wọ́n sọ fún páyà wọ́n lè yẹ kúlú kọ́ọ́lá ó sì rí i pé ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu kọ́ jẹ́ ọjọ́ ọ̀rọ̀ o mọ́ sọ̀sọ́kúsọ kalẹ̀ o o torí pé ìwà tó bá hù òun ní ọ̀sọ̀ fi ilẹ̀ yẹn báyá yóò kalẹ̀ lọ́wọ́ wọn ìwà tó bá wù mbẹ́mbẹ́ àbí yóò di problem fún wọn ìwà tó bá wù mbẹ́mbẹ́ eléyìí làwọn afáàfin ní ẹ̀rí sala'ul ahba ìjẹ́niire dáadáa àwọn òbí sababan fi sala'il abina ìmọ̀ jẹ́ okùnfà táwọn ọmọ fi mọ́ra yé eré gbé táyé àwọn ọmọ fi mọ́ fi dá lẹ́yìn ikú bàbá wọn tó bá bára wọn lọ́mọ òrukàn kódà kọ́ mọ́ bara wọn ní ọmọ òrukàn bákan náà dáadáa òbí báyàrú èmi àbíwọ náà tá a lè sọkọ́ mọ́ wa náà lè dòrukàn àwọn mọ̀kẹ́ ti ń bẹ lórukàn nísì lọ́kí bí bàbá wọn ṣe rí lójú wọn wà ń kọ̀díṣẹ̀ tí wọ́n wà èyí bí bàbá wọn ṣe rí láyé ṣe kí ni wọ́n fẹ́ wọ́n ní ẹ fi ń san wọ́n àwọn tó ọjọ́ ìṣẹ́ pẹ̀lú bàbá wọn èyí ìwà bàbá wọn ni wọ́n ṣe kí ni wọ́n fi ń san àwọn kẹ́sì ń bẹ tó jẹ́ pé ayé ń rọgbọ fún wọn ń kẹ lọ́tún ó ń kálukú ṣe kí ni kẹ ah ọlọ́run bá kí àwọn òbí wa o ẹwà jẹ́ wà pẹ́rẹ́ kódà látàrí tó ga jù láàmú nínú wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run mọ́ sẹ́sà bí bàbá ṣe rí pé ń bẹ tó fi kíkà ṣe ká mọ́ kó sínú fi jẹ́ pé kéèyàn tó sọ̀rọ̀ burúkú sáwọn èèyàn ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ jìnnà sì jẹ́ àkà dáadáa ṣe tó lára rárá sọrọ bi nígbà pé àbí pé tó ọ pé mélòó ló ti kà nípa ohun tó ń yẹn. naam ní ní mùsùlùmí náà mẹ́ta wọn pé náìsì ṣùgbọ́n ọ náìsì ọ̀ náìsì gbàtí bàbá anabi sallallahu alaihi wasallam nínú gbogbo òròyìn ẹ rí i pé èyí tó gbajúmọ̀ tó kọ́mọ̀ náà ni pé wọ́n ní wọ́n fi sìnà lọ ẹ̀pẹ́ nínú kéèyàn jẹ́ ní ire ní kọ́mọ̀ sì sìnà ẹ wá ń ká tẹ̀ pé so aṣẹ́wó kan pè kíní kan wọ́n ti rí mọ́lẹ̀ lára rẹ̀ àwọn ayọ́ ẹ̀kọ́ rí tọ́ <laughs> bàbá yóò kórí kódà ọ̀kan náà àfa tó kọ nípa àti ànẹ́bí tó pé tíra yẹn fẹ́ ga jù nínú àwọn tẹ̀tọ́ lálàáfíà tó so naam wọ́n ní bàbá ànẹ́bí ò ṣe sìnà gbogbo jáwèjàgbá yẹn ò ṣe kíni wọn ò lọwọ rẹ rẹ̀ gbàtọ́ kú ọlá kí wọ́n jẹ ní fúnra lọ́sẹ̀sà náà tún náìsì bàbá bàbá náà ṣe kíni àwọn náà dáa á padà débi ẹ̀kọ́ ọ̀tá lẹ́ẹ̀kọ́ gbọmọ ó lè so gbà náà ní rẹ̀ torí pé ngbà mí ń tọ́ lọ kú ṣáájú dádì tó báàrẹ̀ náà mọ̀ wo ni pé ọmọ rẹ̀ wo ní ń bẹ́nu ìbọn àwọn náà lọ́wọ́ àníkòtò ẹ̀kọ́ gbọmọ rẹ̀ sọ́dọ̀ yóò pé ah, ẹsẹ́ wọ́n ibi tẹ́bà kó wọn lọ ẹkún wọn fáwọn ìyá wọn ṣùgbọ́n pé ah, adérọ́pọ̀ ọmọ kí n bá rí bàbá rẹ̀ mọ́ kí n sáàmọ́ wo ohun tẹ́rù bẹ́ẹ̀ ni ọ́ sọ̀lá olàbá sábàbá ń lè sọ̀lá ilẹ̀ àbìnà fi sọ̀lá ilẹ̀ àbìnà fúnra ọba adẹ́dà bàbá náìsì bí bàbá ànẹ́bì sí náìsì tó bàbá bàbá wọn náà ló ti ṣe kíni lọ́kọ́kọ́ gba ànẹ́bì tọ́ nígbà táwọn náà tó já tí ṣe kíni tí ṣe tání tí ṣe Abdul Muttalibi nígbà táwọn náà jáde láyé á ń mú wọn tí ṣe Abu Talibi bàbá àti Ali radiyallahu anhu tóun náà tún náìsì tọ́ láàánú tí e ṣe kà. bí wọ́n jẹ́ kó gbà ń tọ́jú àwọn ànẹ́bì gbà ní gbogbo wọn tó kọ́kọ́ ń bẹ pàmù káfìrí ni wọ́n nígbà tá níbi ìbẹ̀rẹ̀ wèrèwé ẹ̀pẹ́ àrí Hamza àrí Abbas àbẹ̀kọ́ ni a sì rí Abu Tọ́líbì kódà àrí Abu Láàbì Abu Láàbì torí pé kódà Abu Láàbì gẹ̀ǹgẹ̀ ọmọ bàbá kẹ́nẹ̀ náà àti bàbá nẹ́bì òun jẹ́ Abdul Uzza bọ́nà Abdul Mutalibi ṣùgbọ́n àwọn tọ́ba ayédà ti mọ̀ pé eléyìí kódà ìgbà tí ẹnìkẹ́kẹ́ ò ti gbà síláàmù nù wọn torí méjì gbà síláàmù méjì kún káfìrí Abu Tọ́líbì kún ní káfìrí abúláàbì kú ní káfìrí kọ́dà àtìké ní àtìkéjì ní ròyìn pé ẹni iná ni wọ́n ń bẹ fún abúláàbì kẹtọ́ burú amsa islam abashi islam ṣùgbọ́n nígbà tó gbọ́n jọ jẹ́ kéfèé tọ́lọ̀ fẹ́ sílẹ̀kì pé ta ní ọgbà nẹ́bì tọ́ bàbá bàbá lẹ́yìn rẹ̀ àbútọ́ líbi bàbá Ali radiyallahu anhu jẹ́ pé náìsì rẹ̀ bó ṣe dáa tó níjọ́ tó fẹ́ kú gan ànábì gan sọ bàbá wọ bàbá mi ọba sì wí lá ilaha kí n fi dúró fún ọ ní lọ́ọ̀yà lọ́jọ́ àlìkìyàmà ẹ̀kọ́ wà mbélé náà ẹ̀sà ó tún mọ̀ pé bàbá ṣe rí ní ọ̀sẹ̀ sáà ń gbọ́dọ̀ àwọn ọmọ ọwọ́ bọ́ sí ní ẹ̀yìn ikú wa alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì Mariam ìyá nẹ́bí ẹ̀ńsá táwọn pé ìtẹ́ náà àwọn òrukàn tó ní rẹ́kọ̀dù dáadáa látàrí kí àwọn bàbá wọn àti ìyá wọn sí kíni wọ́n ní rẹ́kọ̀dù wọn dáa sọ̀lá olè àhàbá sábàbá ń fi sọ̀lá ilẹ̀ àbínà ọmọ òrukàn tí ò ní ráre tàbálọ̀ kú táwọn ọmọ wa ò tí kò ní kíláàsì ọmọ òrukàn tó wà ní fídì rẹ̀ pátá sọ fún wa pé màlẹ̀ yótùmù ilá sáà àtún máfútó àtún. nẹ́sàrà lò ó dáa àfáà ti lọ. mi ní àlùjá ìsúlélà àyà àti àbímá. naam ọba adéda sẹ́sà fún mariam ìyá nẹ́bí wa ẹ̀yìnsá náà ni kódà ọba adéda sọ fún ànẹ́bí pé àà ìṣẹ̀dá ìtàn ìgbésí ayé mariam àti bàbá rẹ̀ dálíkà mi ní àmbá ìlẹ̀kọ́ ibì nínú àwọn ọ̀rọ̀ kọ̀kọ̀ tá a fún wa nẹ́bí ni nùhíhì iléik náà àwọn fọmíṣẹ̀ tó sí ń bẹ́ kò sójú ẹ̀ àwa la sí kíni láti e fi ilẹ̀ fún wà máa kún tàlà déyìn ó sí láàrin wọn nígbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ isi yòlùkúnà àkìláàmà hùn ayòhùn yẹkfùl mariam níjọ́ tí gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ń jà pé èmi nígbà mariam tó àdáàdì ah, rẹ̀ náìsì ọ̀rọ̀ ẹ̀mọ̀ kí èlòmí náà tí ewúrẹ́ bá jẹ́ ewúrẹ́ gẹ̀ ewúrẹ́ bá jẹ́ ewúrẹ́ tó yá ìdàdà tí ń bímọ dáadáa ọkùnrin ọmọ dùgbò ẹ̀ẹ́dẹ́kùn ẹ̀jẹ̀ ń jámọ̀ kí ẹ̀jẹ̀ ń ṣe kíníkan ẹ̀ẹ́rẹ́ kó ní ni ó na náà bá jẹ́ ní ire tàbí ikú tíyàwó wa ń bẹ nínú oyún àbá kú aláwọn ọmọ wíwìnwín nílẹ̀ fúnra ọlọrun ọba ni ó kìrìtì àwọn tí ó jẹ́ ní ire tí ọmọ ọjà sí pé ta ni yọ́gbọ̀mọ̀ yìí òsì lè pín ọmọ ní oríkèríkè pé ọba ń nígbà wọ́n ń jà tí wọ́n ń jà sí òsì mbẹ̀ sọ́tò Ali Imran màlìyútùmù ilà sàátùn mafoto àtún ànújà èso àyàtì àzìmá ìyá rẹ̀ kú yẹn kò lé kò ní pápátá àti mọ́ múra ìdẹnilá àjẹ́ pé bàbá apàtàkì nínú ìgbésí ayé naam ọba lẹ́dàá ní nígbà tí ìyá mariam tó bí mariam tán torí pé ọkọ jẹ́ni rẹ̀ òun náà jẹ́ni rẹ̀ kọ pààlù káwà ní ọkọ rẹ̀ dà kí ni sọ fún allah nígbà tó bímọ ó ní fàlámà wádọ̀ àti ha nígbà tó bímọ yẹn tẹ́ kọ́ọ̀lẹ̀t wọ́n sọ pé rọ́bì ìní wàdọ̀ àtùwà òǹfà ọlọ́run obìnrin mo bí obìnrin mo bí ni pé tí wọn náà bá jẹ́ ní tí ò ní ìmánì nínú allah ah ojú rẹ̀ ọ̀dà nìyẹn ẹ̀yìn rẹ̀ lè mọ́ dà àfi tó bá dà bá fẹ́ dára tó fẹ́ lo yòkòríjù lẹ̀ ayà mínẹ́lì yìí tì naam ó ní ọwá ní bima wádọ̀ àti ẹ̀pẹ́ ó ní rọ́bì ẹ̀pẹ́ imani nínú ọ̀tọ́ ṣe ìṣìbátù pé ọlọ́run bá ti bima wádọ̀ àti pẹ̀yìnkẹ́ ń sàròyé ni ó ṣùgbọ́n wọlé zakaru kàlí àníyàn tí mo torí ẹ bí mo ta fi sunra àtọkọ mi iṣẹ́ yẹn obìnrin ò lè ṣe é dàbí ọkùnrin kí kó ṣe ta kí ìrù ọmọbìnrin ọmọbìnrin ọ̀jẹ̀ nǹkan. ni wà inni samaituha mariam mo sọ mariam àwọn mariam olùsínlọ́hùn náà ni wà pàtọ́kọ̀ rẹ kú tó di lónìí tó ti ń kiri káàkiri mọ́kò bá ọmọ tọ́jọ́ mọ òru kan yẹn torí pé nínú fẹ́ǹsì kan nínú ọgbà kan nínú ọgbà kan lọ́ba alẹ́ láti kíni ló gbé ọmọ rẹ̀ yẹn sí pápá ibi tá di gíga ọwọ́ bẹ̀rẹ̀ sí kiri káàkiri mọ́kò àbá rẹ̀ náà ní o bí n ṣe sọ láyọ̀ o nígbà mo bí báyìí o sì fẹ́ kó bá ọmọ tọ́ba alẹ́ láti sílẹ̀kùn pápá bá a ṣe jẹ́yàn fún màlìyútùmù منها نجاهز للحياة عظيما ó sì fẹ́ kó bá ọmọ ó fẹ́ kó bá ọmọ tó bá dẹ́dà dá pé nínú pápá tí everybody lọ́kọ̀ kìí ṣe pé Josh àti bímọ sáyé ní ọwọ́ bẹ̀ bẹ́ẹ̀ máa ń gbọ́ báyìí tí èèyàn bá lérò yóò sì yóò wù yẹn náà pẹ̀lú pé èèyàn fi jẹ́ ká o èèyàn náà bá sì pàṣẹ stage yẹn àṣẹ bó ṣe rí nìyí wọn tẹ́lọ̀ mi ń wò gẹ́gẹ́ bí orí ibú nìsín àtọrọ rẹ o ṣùgbọ́n kíláàsì kẹtọ́ bá yẹ́dà láti fi ní ráǹkì gbogbo ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ bí àbára torí ìṣẹ̀lẹ̀ tí ò ní stọ́ọ̀pù tí ó fi ni òun ní àwọn asọ́fọ́ lọ́n sọ pẹ̀lú orúkọ kódà rẹ̀ rẹ̀ tó tún ní máìndì ọmọ yẹn náà ó sì yóò bímọ sì rẹ̀ fún ọmọ tí ń fún yẹn ìsọ́tọ́wù yẹn náà ọlọ́ọ̀ba Allah ọgbà á lórí rẹ̀ ó dàárí náà àfọ́ àtàwọn ní bẹ́ẹ̀ náà bá bímọ tó bá ní rọ́bì ìní òhìzù ha tó bá jóbi àbí ìní òhìzù hó bíkà wọ̀dúrìyàtàhó awọ̀dúrìyàtàhá nínú ṣètọ́ ni rọ̀jì ọ̀tọ́ àṣẹ àwọn àkàrò ìsìn àásàtà nẹ́bì sọ yẹn ọba dẹ́dà ó sọ ọmọ ni ò ní yálà gbére na'am ọba ẹ̀dọ̀ fataqabbala rabbuha biqabulin hasanin wa ha bikọ̀búlín asani wa ambata ha nabatan asana tọ́bá ká mọ̀ kóra dọ́ ọkọ̀ fáti yẹn lọ́gbà wà lákòókò ọba dání a ní ó di fẹ́lọ́pù dáadáa ìsàbírun ọmọ wakafala a zakariya odidi anabi ọlọ́run ọba làwa ní kí kó ṣe kíni ọjà mọ́ lọ́wọ́ torí wọ́n lọ sí kíni wọ́n ju gègé sórí omi ìbẹ̀rẹ̀ kọ́ là ń lọ ni pé ìgbà tí bàbá da tí ìyá da nínú gbogbo èèyàn tí ń bẹ lẹ́ni rẹ̀ the best of them okay. ti lọ́ba àdẹ́dà chúùsì fún wọn. padà ẹja wọlé ẹ̀kẹta náà àwọn ọmọ òrukàn méjì ọba àdẹ́dà ti ẹ̀pà tẹ́ ń bó wọ́n ń gbé bàbá wọn ọkẹ̀ orí dúkìá wọn mọ́lẹ̀ ọ̀rẹ́ nìkankan sọ fún kódà ibi táwùjọ yẹn àyà kùránì ń júwe báwùjọ ní ṣe rí pé tọ́bẹ̀ ra lọ hẹ̀ pé dúkìá kẹ̀ ń bẹ́ ń bì àwọn tí ó wù ò ní mọ sọ pé ilé lágbájá ló sì dàlàpà pé ó súnmọ́ dúkìá rẹ̀ ní ẹjá kó fáwọn ọmọ rẹ̀ àwọn alájẹmógún ní ń bẹ ní environment yẹn tẹ́ bá ti lọ wáyà nì gbàtí pé jìdára yorùdù ayọ̀ nkọ́dọ̀ fáwọn ọkọ o wípé nígbà tí wọ́n ń bí léèrè pé akílódé tó já gba owó ó ní ọ̀rẹ́ ọ̀wà àmàlì jìdáàrù wàkánà lìgùlà mẹ́ni yẹ̀tì mẹ́ni fílmà dínẹ́sì látà kánsùlá ọmọ fàrádà rọ̀bùkà an yẹ́bùlògá aṣùdáhùmá ọlọ́ba adẹ́dà fẹ́ kí wọ́n dàgbà kí dúkìá yẹn kọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ tí ògiri yìí bẹ́ẹ̀ wó ọba adẹ́dà gbéṣẹ́ fòdìdí ànẹ́bí ọlọ́run méjì ìlú tí wọ́n fẹ́ wọ́n fún yín lómi wọ́n gbà yín lálejò ni pé tí a bá da ọkàn wa bàbá lọ kú ṣáájú àkókò táwọn òpin tá a tọ́ ọmọ dà ó ti ọba adẹ́dà ó ṣe kíni yóò bá wa tọ́ àwọn ọmọ nì torí pé ọba adẹ́dà kì í ra dáadáa onídáadáa kì í ṣe kíni kì í ra aláre ènìlọ̀kẹ́ náà àwọn àfáàfin ní rọ̀háìtù sọ́lá alìmárìhì rọ̀háìtù sọ́lá alìmárìhì yùsìlíhù ààlàhù wáyùdíhù láàálì fàsáàdì ìsà fàsáàdì. ó ní rọ̀háìtù sọ́lá alìmárìhì rọ̀háìtù sọ́lá داح الفساد إذا فسد ويؤديهم داح الفساد إذا فسد ويؤديهم داح الفساد إذا فسد ويعظم في دنيا يعظم في دنيا بفضل صلاحه ويحفظ بعد الموت في الآخرة العال والولد tọ́ ìtún tí a kà náà ni gbogbo tá a ti sọ síwájú yẹn pé bí yẹn bá ti jẹ́ ni re bá ọ bá kú kódà yorùbá náà mo sọ pé ọlọ́run ní wo mọ kò sí nlé àti tí ń bẹ nlé gan ó ti yé ṣùgbọ́n téèyàn ọba sí mọ́ torí pé ọ̀nẹ́ ti dí gbogbo táwọn yẹn wò bọ́nẹ̀ báyìí ti dí táwọn yẹn ti wò pé ipa ti pin ìgbà yẹn mọ́ bẹ̀rẹ̀ láti fagbára rẹ̀ hẹ̀ láti pín gbàtí sọ pé wàmán yẹ tẹ́kìlá yẹjẹ́ aláhu màkàrájà wọ́yẹ̀rẹ̀ sókòwò min àìsù láyà tẹ̀síbù wọ́n fọkàn sí ni pé iṣẹ́ tí ń ṣe yìí nígbà tó bí ìrọ̀dún báyìí lápẹ́jẹ́ ti graduate máa tọ́ lọ skul báyìí wọ́n ṣe kìíní kan àìsù táǹtà síbù níbi tí wọ́n fọkàn sí nìyẹn ṣùgbọ́n ń páyà Allah ọwọ́ kú ọ̀dí àkókò yẹn wọ́n yẹ rìzúkù mi láyà mo tọ́ fẹ́ kọ́ ọ̀dà yẹn yóò dà á tó ṣe kíni tó lérò nígbà tó wá rí ọ wà nípò ọ̀ràn èèyàn ọ̀ràn èèyàn fún gbogbo àwùjọ ọ̀ràn èèyàn rẹ̀ ọ wà sọ̀kalẹ̀ nígbà tá a bá ti ráwọn kẹ́ tó bá ti ń ṣe kíni tó bá ti ń ṣe yọ́tọ̀ máa gbọ́ràn èèyàn lórí ara wa jura wa lọ ní bá a bá ṣe súnmọ́ ọmọ òrukàn sí ọdún pípa táyà sọ fún wa nù suratul eh, balad kọ́ ẹ̀ sọ pé ó ní eh, yatima za makrabatin za makrobatin pé ọmọ òrukàn tó jẹ́ kíni tó súnmọ́ wa ní pé mo láti gbàgbọ́ yìí eléyìí òun náà ni pé Allah subhanahu wa ta'ala ń gbàtọ́ wáyé dà ń lé kíla wá sí ilẹ̀ ó dà áyà ní àwọn israẹli ní àtàwátà israẹli ní ó ní wa'budu Allaha ẹ mọ́ sí òun Allah wa la tushriku bihi shay'an wal masakin àtàwọn tálíkà àwọn tí yà ń jẹ aláìní wal jari dhil àti alábàágbé tó jẹ́ pé a fámílì níbọ̀ àdúgbò kẹ́rin lára lẹ̀ sí àtọ́ fámílì jari zil kurba wọ jari jundi àbí alábàágbé tó jẹ́ pé ààtàn ó ti ààtàn nígbà àwọn àfáà pé alábàágbé mi náà tó sí kíní tọ́nà rẹ̀ jìn ṣùgbọ́n àwọn àfáà fáwọn Ibn Abbas wọ́n lòun ni ẹni tẹ́ àjọjẹ́ níbọ̀ ará àdúgbò kan náà ṣùgbọ́n a <laughs> gbélé kìí ṣe pé ẹ̀jẹ̀ wa kan ara wa ní ọwọ́ ni wà máa mọ́lẹ̀ká tí àìmánùkún àtàwọn tí wọ́n jẹ́ ẹrú lábẹ́ yín àbáwọn ọmọ ọsẹ yín àbáwọn ọ̀dọ́ tó pé yín sì ń wọ́ ọmọ ọ̀dọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ó kó sábẹ́ bẹ́ẹ̀ ó inna Allaha la yuhibbu man kana mukhtalan fakhura gbogbo ẹni tó bá jẹ́ oníjàmbá onígbéraga ń fàárí apẹ̀rẹ̀ bí òṣètò ọlọ́run ọba fi áàzì ilẹ̀ àyà gbogbo àwọn tó bá dẹ̀ dáadáa kọ nínú àyà yìí ó ní fàákùhù ìwọ ẹnìkọ̀ọ̀kan nù wọn wájibùn ọ̀ràn yẹn ni kódà wọ nǹkan nẹ̀ka fírọ̀ kódà kan jẹ́ kẹfìrí ó sọ pé ọmọ òrukàn lè mọ́ jẹ́ mùsùlùmí tọ́wọ́ láti jẹ́ ọmọ òrukàn ó ti qualify kásì kínni kátọ́jú rẹ̀ tálíkà lè mọ́ jẹ́ mùsùlùmí gbọ́fà kìkọ́ ti jẹ́ tálíkà á ṣe kínni ará àdúgbò wa lè mọ́ jẹ́ mùsùlùmí á ṣe kínni àmọ́ láàánú rẹ̀ á sì mọ̀ sí dáadáa sí tó bá ti fọ́ọ̀lù síbẹ̀ iná ni eléyìí ń bá wọ́n nígbà tá a wá rí báyìí a wá wò pé kí làgbóye gangan wípé ìtẹ́kíá àwọn ọmọ òrukàn tani sì lẹni tí ń ọmọ òrukàn pẹ̀lú ìdókè àwọn òkú tó bá ti já sọ́dọ̀ inú ilé wa ní gbé ń fún lóúnjẹ ń fún mímu ń fún a. mo tá à ń pè ń kàfọ́lẹ́tìlẹ̀ kọjá bẹ́ẹ̀ ó kó sínú báwo ni ó ṣe lẹ́kọ̀ọ́ nípa Allah nípa ẹ̀sìn báwo ni ó ṣe níwà. kódà àwọn tá a ti lé kalẹ̀ nípa àwọn tá a ní wọ́n já sọ́dọ̀ àwọn tó wù àwọn ọmọ òrukàn kọ̀ọ̀kan yóò jẹ́ a mọ̀ pé ha àsẹ́nìkọ̀ọ̀kan wà gbọ́dọ̀ da sáwọn ẹbí wa èmi tí ń sọ̀rọ̀ nísìn tó bá jẹ́ pé n bá da sáwọn tọ́já burú mi àbí ń dá sáwọn ẹ̀gbọ́n mi àbí ń dá sí ìyá tó kù fún mi àbí ń dá fáwọn tó jẹ́gbọ́n bàbá àbí kíní kẹtì ń bá da tí mo bá kú ọkàn gan ò ní balẹ̀ pé ǹjẹ́ rẹ̀ nìkan nu wọn tó kù wọn gbọ̀mọ̀ mi. ibi tá ní ó jẹ́ ká mọ̀ pé àṣẹṣẹ́ ń bẹ àṣàwà láti tọ́jú láti tẹ́ kalẹ̀ fáwọn ọmọ wa pé tàbá lọ di tí a bá kú táwọn ọmọ ibẹ̀ wà tọ́ bá káwọn ọmọ kíláàsì ọmọ òrukàn àbí fíìdì ọmọ òrukàn tọ́ bá káwọn ọmọ bẹ́ẹ̀ àṣìlù ayé tiwa tá lò lónìí asóhun ni ó sọ gbé ayé dìrọ̀rùn fún wọn lẹ́yìn tiwa. láti wá mọ ipò wo lákọ sáwọn ẹni wa tó yẹ pé àmẹ́ntọ́mọ wa lè ṣe kíni tó lè jámọ́ lọ́wọ́ sẹ́n pé àti ìbọ́sójú ṣe àwa ajẹ́pọ̀ aláàmọ́ tọ́jú ọmọ òrukàn kalẹ̀ kó tó di ọmọ òrukàn torí pé àrí àwọn yẹn ti ń jáde lẹ́yìn tó bá ti kú tó ń ka kọ́kẹ́ kójọ ní ẹnìkíní kan ọwọ́ àkùtà ní ọgbọmọ rẹ̀ pé ah, èmi ò lè gbọmọ ọlọ́mọ kan sọ́dọ̀ ah, àwọn tèmi náà tó mi o èmi náà ṣe kíní kan kì í ṣe pẹ́lú mi ọba adẹ́dá ọ̀kẹ́ kì í ṣe bí ò ṣe kíní kan ó wù ó ní pé tí n bá tiẹ̀ wá já ọmọ èèyàn ọmọ alágbájá ní wàá já torí pé yálà ìgbà tí bàbá ń bẹ wọ́n ti rí i pé ọmọ yẹn náà ti jẹrà ní ìwà dèpè káwọn tó lè páwọn rí túnṣe gan ẹ̀jẹ̀ra rẹ̀ lè rin ọmọ tàwọn òun ò sì ní lè bá wí ìbàjẹ́ bàbá àìdá bàbá yóò jẹ́ kó ọmọ páyà láti gba ọmọ inú wọn sì ń ru àṣeyọ́ tiẹ̀ kú àwọn tó fojú wa rí àwọn àbúrò rẹ̀ tẹ́ pé wọ́n ní àgbà ẹ̀gbọ́n àgbà dúkìá bàbá yín ń bẹ lọ́ọ̀dọ̀ ní olẹ́yìn òní pígùn náà ni wọ́n ni wọ́n bísíǹsì àbáǹgbà tí wọ́n ti síkì wọ́n ni wọ́n kọ̀ǹtró bísíǹsì wọn wọ́n ni wọ́n mọ̀ kọ̀ǹtró rẹ̀ lọ ikú wá dé àwọn ọmọ rẹ tó ń wo ṣọ́ọ̀bù náà wọ́n lè wọn ni o àwọn tó ẹ̀kọ́ ọmọ ọdún fáwọn ọgbà àwọn sọ́dọ̀ pé bọ̀dá wa náà ṣe kí ni ṣe mm, bá sọ fún wa pé ta bá jẹ́ ni ire kọ́dọ̀ ìyá ọmọ fẹ́yàwó àwọn àbúrò rẹ̀ jábìrì ọ̀dọ́ fún rẹ̀ ó sì fẹ́yàwó ní so lòún fẹ́fẹ́ obì tó ti lọlé ọkọ rí tó ti bímọ rí lòún fẹ́fẹ́ débi ká pé ah, jábìrì ọ̀dọ́ ara rẹ̀ ah, kí ló tọ̀ fẹ́ wọ́n ń dá tẹ́jọ gbára yín tó kakọ́ jọmọ̀ pé ìgbádùn inú ìgbéyàwó tẹ́jọ mọ́ bára yín ṣeré kò ní jẹ́ pé rònú táwọn ọmọ rẹ̀ ní gbogbo àyọ́kẹ́ jókòó pé hẹ́n àwọn tí mo bí síbì kẹ́ kíní kan wá ní à ó ní bàbá òun kú sógun ó sì fi àwọn àbúrò márùn lẹ́dẹ̀ òun. tọ́ ṣé jábìrù ni ọ̀wá bímọ báyàwó ni bímọ wọn wá padà kú àwọn àbúrò tó torí tí wọn fẹ́yàwó yẹn tí wọ́n wá dá ọmọ rẹ̀ nùgbà nípa ìjọba káwọn náà mọ̀ múra alẹ̀ nísì kódà wa ta jẹ́yàwó báwo làwọn àbúrò ọkọ wa báwo làwọn ẹ̀gbọ́n ọkọ wa tí kọ́mọ́ jẹ́ pé lẹ́yìn ikú ọkọ rẹ̀ wọ́n dà á lù ọ́ láyà láti ìsinsìn náà àwọn ọmọ rẹ̀ náà sẹ́rí wọn ọkọ rẹ̀ pé in case wọ́n lè wọn ní fídíò ọmọ ó pé lágbájá tẹ́lẹ̀ gbàtí rẹ̀ ń bẹ gan tẹ́lẹ̀ náà gan ó pé ẹ̀gbọ́n rẹ̀ ní lóbi ó pe àbúrò bàbá rẹ̀ ní lóbi ni ọ ọ̀ ń tẹ́ fáwọn ọmọ nì ọ̀ ọ̀la wọn kalẹ̀ gbogbo kálukú à ń sọ nísìnyẹn ní àmọ́ àmọ́ tí ó kò lè kó wa lórí. ọlọ́run já sí pé jìnà tá a sinra wa dé ọba rẹ̀ mọ́. tọ́ máa rìjẹ́kì ọmọ nígbà tó ọba dá ويعظهم داء الفساد فساد nígbà tó ti rí bẹ́ẹ̀ ìtàdí wà mọ̀ bẹ́ẹ̀ àwọn akẹ́tọ̀ kí ni wọ́n ń jẹ́ kàfálàtù àìtàràbí ta ni káfílù lìyẹ̀tìm ta ni tọ́jú ọmọ òrukàn ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ni alikọ́ imù bí òmórì yìí bọ́wá kébì ní alábá dúró sí ọdí òun náà ni ẹni tó dúró lórí gbogbo àlámọ̀rí ọmọ yẹn pé mí náfàkọ̀ tí ń pé ìná ìlò wọ̀kísùwà tí wátàdíbín àtẹ̀kọ́ rẹ̀ wọ́tẹ̀rìbíyàtín àti rírè rẹ̀ ọ̀rẹ́ ìrìdálì àtàwọn nǹkan mìí tó ṣe kíni tó kó sínú ní pé a jẹ́ pé káfíìlì yẹtí mi ni almọ̀rọ̀bì láhú awìlẹ̀kọ́ ìmùbì amúríhí òun náà ẹni tí anything to tí ń rè é tó dúró lórí àlámọ̀rí pé yọ́ ọ̀nà yóò lò yọ́ wọ̀ yọ́ kẹ́kọ̀ọ́ àti ilé kíwà àti sùkú rẹ̀ àmọ̀ òpó rẹ̀ pé fàáwà kàwálẹ́dì yìí tà máa máa ń bíi pé bí ọmọ rẹ̀ gẹ́ngẹ́ngẹ́ngẹ́ gbogbo ojúṣe tí ọmọ ṣe sọmọ rẹ̀ máa fẹ́ mú pọ́ǹtì kẹwàá ń bì nígbà míì tá a bá jóbìnrin àwọn ní tá bá wò pé ọmọ ta já ọmọ òrukàn ọlọ́mọ tó ọmọ ìyẹn kì í ṣe fóbìnrin àbí àwa ọkọ gan ọmọ ìyẹn a rí i pé láti wa kì í ṣe wọ́n tó bá jẹ́ kọ́ mọ òkú òun lónìí pé kí wọ́n bímọ tẹ́nìsì lápẹẹrẹ wọn fẹ́ ká dè ẹnìkan bímọ tẹ́nìsì ọwọ́ bọ́ sáré kìámá lóbìnrin wọ́n wà ń wo ọmọ yẹn lọ́wọ́ tọ̀ wọ́n àwọn ọkọ ń bẹ ọkọ náà wà bọ́ sáré wọ́n ní a lè gbarú ọmọ nìkan pé ìyá àti bàbá náà ti ẹ̀ sí kíni ni ò sí mọ́ ibà àwọn accident yóò pa ìyá àti bàbá pọ̀ àwọn tó ti ṣẹlẹ̀ ń lu ọlọ́run bá arọ́ wọn lójú ó lè jọmọ ọyọ̀ kan ní òkú afẹ́ gba abẹ́rẹ́ so ẹ bá ń gbé ọmọ yín lọ́wọ́ kí n fi dé wọ́n sì lọ àti wọ́n lọ àlìkíyàmà ni wọ́n wá dé ọkùnrin tani ọmọ àwọn ọmọ yìí sì mú mú báyìí wọ́n ní ẹni tó gba ọmọ nìtọ́ yẹn tó bá yẹ pé ń wo ọmọ lọ́wọ́ kódà tó bá jẹ́ pé ó rọrùn fún un láti lo oògùn kan pé láti lè rọ́mọ nìtọ́ tẹ lọ́rùn tọmọ ni ó jẹ́ pé yóò jẹ́ bí ọmọ rẹ̀ pé ó lè lò ó bóyá bẹ́rẹ̀ ní àbóògùn ká àbí òun náà ń wo ọmọ lọ yóò wá breastfeed rẹ̀ ní ìbẹ̀rẹ̀ tó bá yẹ kọ́mọ̀ níwà láàrin ọdún kẹsàn-án méjì tọ́kọ́ yóò bẹ̀rẹ̀ sí rẹ̀ extensively tí ó pé àárín rìkọ́dù lẹ́ẹ̀márùn yóò wá di ọmọ rẹ̀ yóò di máramu rẹ̀ ó ti yé bẹ́ẹ̀ so ẹni ká dúró bí yàbí tó bá jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala káwá sọ pé ọ̀dà bàbá ọmọ ti kú ọmọ ti jọmọ òrukàn àwọn wo ló lẹ́tọ̀ wọ́n lẹ́tọ̀ kí ló tó fi ṣe ọmọ bọ́yọ̀ táwọn ọmọ wa fi ń dìdàkudà ẹ pé àwọn òwò ni wọ́n gbà á kí ló tún òfin mọ́ gbà wọ́n tọ́ ajẹ́ kí bàbá ṣe rí omi ìjọ kí bàbá da ìyá da àwọn tó kù láyé yẹn ìsìlámù ò sí ní ara wọn bí wọn bá jẹ́ mùsùlùmí náà tó àwọn náà jẹ́ mùsùlùmí náà àwọn tó kù láyé yẹn lẹ́ni rí ò sí kí ni ní òsí lára ni wọ́n fi dámọ̀ yẹn lẹ̀bi aláìlẹ́nìkan tó mi tá dúró sílé ni. Olúwa kò sálé tí ò ní fẹ́ rẹ̀ sọ́yìn ọlọ́run dákòjá náà rẹ̀ ní rẹ̀ fi sọ́ọ̀. Ọba tí ó ní kú ọba tí ń jẹ olúwa náà fún àǹfààní àwọn àti abánibèrè ẹ̀yọ̀kan àbí kejì lórí àlámọ̀rí tá a sọ tán lórí àlámọ̀rí ẹ̀sìn wọn zero eight one twenty two ninety two eight one eighty one náà ẹ ti wà pẹ̀lú wa. wa aleykum salaam ìbéèrè yín. Náà. Bí ẹ bá ti ṣáfù yìí ṣe jẹ́, bí ẹ tó lè ní ṣàjèjì àti ìgbòho ìyẹn lè mú wa àwọn afáàní sọ́sọ́sọ́ ìyẹn lè mú wa lóru wítìrì lẹ̀ ní kímọ́ lóru orúkọ àdìsí ti wá pé láwù tọrọ ní ìpìlẹ̀ yìí ìwọ́n kò yẹ fẹ́ kí nẹ́fìlà iye tó bá wù yẹn lè kí ẹmọ sálámù bíi méjì méjì méjì méjì méjì ṣùgbọ́n ní mo wítìrì mi wà mọ́ ìyẹn lè kí lótọ́ pé ìmáàmù bá kí wítìrì fún yín tó dáa jù náà ní pípẹ́ yín ní òsè kínní ẹ kí wítìrì pẹ̀lú ìmáàmù náà. ẹ̀yin lẹ́ sálámù tẹ́ bá ti jẹ́ mú sálámù tó a lè dá lóhùn wọ́n tá a bá ti jẹ́ mùsùlùmí sálámù lọ́bọ̀rọ̀ ṣáájú gẹ́gbà nẹ́bí ṣe sọ fún wa pé ẹni tó bá bẹ̀rẹ̀ sí báyìí sọ láì sálámù ọmọ dá ẹ ti wà pẹ̀lú wa. wa aleykum salaam wa rahmatulah wa ìbéèrè ti lọ lórí pé mọ́sálà ọ̀rọ̀ àwọn òbí ànẹ́bí tó yẹ pé ọ̀dà àwọn àpá àwọn ọmọ ẹ̀kọ́ ìdíje àwọn èèyàn ló gbé ẹ̀dá kan bá wa tẹ̀ mọ́lẹ̀ sí i. ìní ìní ìní dáhùn rẹ̀ pẹ̀lú bí ẹ láwọn àfa ń kọ̀nfíǹsì àwọn ń kọ̀nfíǹsì àwọn èèyàn tó ti yé ni pé àwọn nǹkan kan ń bẹ tó tí ọba jẹ́ pọ̀rọ̀ bá débẹ̀ àbẹ́yẹn kẹ́kọ̀ọ́ débẹ̀ a lè mọ́ bùkátà rẹ̀ so ìyọ̀sí gbọ́dọ̀ wọn dáfáwọ́ láwùjọ torí pé ẹni tí làákàyè rẹ̀ kéré lọ́pọ̀ wọn kẹ́ sọ̀rọ̀ jà o so àbùkátà rẹ̀ ẹ jẹ́ kásálọ̀ mójútó ẹ̀sìn tiwa tó ti yé sábà ń ṣèdánilẹ́kọ̀ọ́ lọ tó bá débẹ̀ kí ẹ jẹ́ pé so ẹnìkéyàn kẹ́rì jáde lọ́lọ́kìn ọjọ́ kan ni so mọ́ṣálà bàbá nẹ́bì nevin. káwọn sálọ ayé tiwa dáadáa ó ti yé ká sì tọ́jú àwọn òbí tiwa so ẹ má bínú. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ọ̀pọ̀ ọ̀pọ̀ mo bẹ̀rẹ̀ lórí pé sínú bí ìyá àti bàbá ó kú hmm. àti bí bàbá nìkan ó kú owó ni jẹ́ ọmọ òrukàn ní méjèèjì. a ti ṣàlàyé. láti kejì ní pé pé tí a bá ń dáná nírọ̀lẹ́ hmm. bẹ́ẹ̀ bá ra sọ oúnjẹ wò lórí ahọ́n báyìí ṣé kò bà rẹ̀ jẹ́ nígbà ah. téèyàn bá ti gbé. ẹlẹ́ẹ̀kejì yẹn nìbéèrè torí nu lẹ́kítọ̀ tá a ṣe lánàá ẹ pè wọlé lánàá lónìí náà níṣìyẹn ti gbọ́ alẹ́ ní tí ìyá rẹ̀ kú níbẹ̀rẹ̀ àníkèé ṣe kí ni. kò sí níbi aláwọ̀ kọ́tà béèrè yẹn kọ́ má bàa gbà wá lásìkò jẹ́ so ẹlẹ́ẹ̀kejì ni pé ìdájọ́ pé ǹjẹ́ obìnrin ti ń dáná fọwọ́n ti pé já ọ sọ ní nísìnyí pé oríire òpé ni oúnjẹ wúwo ló ṣe fún mi yìí tó lè tọ́ oúnjẹ wò tí yọkẹ̀ fi sórí ahun láti mọ̀ bóyá yọ̀ mẹ́mbẹ́ ó lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ gbé mi yóò sì tú lẹ́sẹ̀kẹsẹ̀ sọ ọlẹ́tọ̀. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. naam. naam èèyàn lè fún tó jẹ́ pé tálíkà ni ṣùgbọ́n òun ló ní àkókò torí pé èèyàn ń bẹ fúngbà mi sọ pé òun ló nílé òun ló ní táìmù láti mójútó ọmọ yẹn lílọ bíbọ̀ rẹ̀ ṣùgbọ́n òun ò lówó tọmọ ní ọmọ síkìní tí ọmọ fi jẹ tá a bá débi ààyè rẹ̀ kódà tó yẹ kọmọ yẹn bá ní owó sówó rẹ̀ lè wà ní kọ́sítọ́dì ẹnìyẹn la fi ní ààbọ̀ síbi pé ta lẹni tó lè gba ọmọ òrukàn ipò wo ló ń wà ọba rẹ̀ dàbá jẹ́ kí á ní àkókò lọ́la bóyá a fẹ́ gbé e tì ń bẹ́. Naam. Naam. Wa alaikum salaam wa rahmatullahi Naam. Mo ni ìdájọ́ tó wà fún ìtọ́jú ọmọ òrukàn? Ah, ìdájọ́ tó wà fún àti sọ, àti sọ kẹlẹ̀ gbọ́ lẹ́tọ̀ àti sọ, ànítúmọ̀ repeat, a sọ pé ó jẹ́ ọ̀ràn èèyàn fún gbogbo àìsàn ó lè jẹ́ fárúdù kì fáyà táwọn kan bá ti ń ṣe, níta ti sọ lẹ́ tún bèrè. Tàbí àṣà àfáà kó tà sílò sí lè. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam àwọn fúrúùtì ọ̀gbọ́nìyàn rẹ̀ ìlú ìgbésẹ̀ pàṣẹ. wọn ò sí kí ni. wọn ò ah. ìdájọ́ wọn náà ni pé ọmọ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tọmọ yẹn sì dàgbà láti kódà bí ọba tí ì dàgbà gan ẹ̀tọ́ ni a pín property yẹn tàbá pín ogún yẹn tó bá pín property rẹ̀ fún kódà kọjọ ọmọ kékeré ẹnìkan ó dúró nídìílé ìyá ẹnìkan ó dúró nídìílé bàbá àwọn ni wọ́n wà ní ìtaàjì rẹ̀ tọ́wọ́ jẹ́ pé owó ni lápẹ̀rẹ̀ nísìn ọ̀rìn láwájá kéré ẹjá àwọn eléyìí ọ̀dà ẹpin wọ́n wá open àkáǹtì fáwọn ọmọ tí wọ́n jẹ́ kéékèèké yẹn náà wọ́n bá open àkáǹtì fún wọn ẹnìkan wà signatory sí nídìílé ìyá rẹ̀ ẹnìkan wà nídìílé bàbá rẹ̀ tọ́jẹ́ pé kí àwọn méjèèjì ọba sáìn wọn ò ní rí gbà àwọn méjèèjì oṣù bọ̀rọ̀ jẹ́ nítorí pé wọ́n lè lọ́kọ̀ náìfù padà láti lọ lu ọmọ yẹn jìbìtì tó dúkìá rẹ̀ ọmọ ọbẹ̀ ẹni tí ọba fún wọn tó bá jẹ dúkìá ọmọ òrukàn iná lọ jẹ síkùn rẹ̀ so kò sì bẹ̀rù àtúbọ̀tán so ìdájọ́ wọn náà nìyẹn. نعم. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀rọ fún mi wọ́n bẹ̀rẹ̀ lábúrò yẹn nípa kọ̀bílẹ̀ àti fàájì. Ṣé tí ẹ bá ní ìrùn fún mi àti ẹ bá jì? Tọ́ bá ti sọ fún yín pé kọ̀bùlí ó ti yé ẹ dìrùn kù nínú ẹ kù níhun tí ó lè ba sọ̀láàtì yẹn jẹ́ torí kìí ṣe gbogbo tẹ bá dínkù bí sọ̀láàtì iná ẹ̀ ní kọ̀bùlí gbé lápẹ̀rẹ̀ ní ìsọ̀kí fáti alẹ̀ bá ké ó ti yé. àbí ẹ̀fọ́rí kan kan kọ̀bùlí ò ṣe kí ni kò gbé o rákà ní bàjẹ́ ni ẹ fẹ́ rákà mi rọ́pò rẹ̀ so gbogbo tó bá ti jẹ́ pé àyọkù kọ̀bùlí làwọn fi ṣe kínni làwọn fi ṣe síwájú ká tó sálámọ̀ tó bá jẹ́ pé àlékún ni ẹ lé nkẹ́kẹ́ kún bàdí lẹ́mọ̀ fi san so káka farabalẹ̀ kẹ́kọ̀ọ́ rẹ̀ àti sẹ́lẹ̀kítọ̀ tó tó bí ẹ́písòdù mẹ́rin lórí rẹ̀ tọ́lọ́mùbá ní kéèyàn wà àwọn péjì wa. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. naam ẹ̀jẹ̀ ló ń sọ̀rọ̀ láti láàrin rẹ̀. ìbéèrè yín ìbéèrè yín tó jẹun lọ́pàá. bẹ́ẹ̀ ni pé tó kú bá àbúrò yẹn kú àbí kílẹ̀ sùn. àbúrò nàìjíríà nílé ìgbọ́lọ́ sí ìyẹn. náà náà náà. gbogbo wàhálà tó wá ti fi ọdún ọdún márùn. ọ̀dọ̀ ìgbà ló ń sẹ́ndì ẹ̀sìn lákúlẹ̀ ọ̀rọ̀ ìpèrè ló ń tọ̀ ọ̀hún tó ti ṣiṣẹ́ láti ṣiṣẹ́ ìṣú. àmì nẹ́mbà rẹ̀ fẹ́ tó àwọn fún eré àpòjù òun ní iná ẹni tó yẹn. àwọn ọ̀bá ní àwọn ọ̀bá ẹgbẹ́ bí ó dà ó tẹ̀ mọ́lẹ̀ tó dúkìá ti mọ̀. Naam. Naam. Eh, ní ṣókí, eh, ẹ̀rí pé nínú àyà tá a fi wọlé gbogbo wa náà tá a bá ń ṣe wa afẹ́ báyẹn ṣe òwò la fẹ́ ṣe ni ẹ̀kọ́ kúrò àǹtí làákàlẹ̀ kọ́mọ wa documented ìsátàdá yá ń tún bèdè ní ìlà àjàlẹ̀ àbágbé nìkan sọ́dọ̀ ẹnìkan ara pa ń tọ́jú àwọn ọmọ kalẹ̀ ní pé a lè kú rèwerèwe o ó ti yé ní sìn kódà kọjá bọ̀ ọ̀dá rẹ̀ ní kẹ́kẹ́ ń bẹ kọ́mọ documented ni pé àìsẹ̀lé ọfẹ́ kó wàhálà bá àwọn ọmọ ara pa ń tọ́jú ọmọ wa kalẹ̀ ní pé gbogbo dúkìá rẹ̀ tí wọ́n bẹ lọ́wọ́ ẹnìkan lọ́kọ́ kalẹ̀ lágbájá mo ní báyìí lọ́dọ̀ rẹ̀ kódà ọmọ rẹ̀ kẹ́ńtọ́ mo nílẹ̀ ń bí báyìí ó ti yé táwọn lọ́ta fún mi ọmọ sọ kalẹ̀ ọwọ́ àti ṣẹlẹ̀ pé àṣìṣe ti wá lọ́dọ̀ ẹni tó kú kọba ẹ̀dà kọba wa kẹ ṣùgbọ́n bá àṣàforíjì fún tọ́ba jẹ́ mùsùlùmí náà ẹni tó wá ń àṣírí wà padà tú ẹwọn ẹrẹ́ nìkẹ́ ta yín lólobó ẹwà lọ́bẹ̀ nìyẹn wá ní lọ́wọ́ tó bá ti ní òsí lọ́wọ́ òun tó sì búra ẹsẹ̀ kìíní ẹ̀yin ó filẹ̀ fún Allah subhanahu wa ta'ala ọlọ́run nífa àwọn ọmọ òkú yàrá rẹ̀ torí pé tí ó bá ti sẹ́fídẹ́ǹsì láyé gan-an kátó ṣùgbọ́n lálẹ́ kìyàmá ẹfídẹ́ǹsì ń bẹ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n lálẹ́ kìyàmá ọlọ́run ó fáwọn ọmọ yẹn tó ti yé kò sí ohun tẹ́ fẹ́ ṣe ìkótọ́ bí kó wọn jẹ́wọ́ nìkan ń bẹ lórí ire rẹ wá tí ó ti jẹ́wọ́ ẹ̀ lè jẹ́ nípa nígbà tí ò sí ẹ̀rí nínú ṣẹ̀rí àṣìlá. ẹ̀sẹ̀ bá rí àwọn transaction receipt bí ń sẹ́ndì sí bí ń sẹ́ndì sí pé bá mi fi ṣe báyìí àbáwọn ọ̀rọ̀ tó sọ tó rìkọ́dù lórí whatsapp ó lè serve as evidence dé level kan èèyàn tó bá ń lo ṣẹ̀ríà sọ bó ṣe jẹ́ ní ọlọ́run. Ìsìláàmà wá súnà tó ẹwà gbọ́. Tàtà súnà ìyálí ìsìláàmù dédé. Kò sẹ́ni tó lè jẹ́ Mùsùlùmí òdodo. Àfi kò tẹ̀lé ohun tí Mùhàmmà mú wá. Ètò àlèhò dálá fi ń pè yín ìjàmá wá. Sílànà súnnà kalérèrè jẹ́ lódódó. Sílànà súnnà kalérèrè jẹ́ lódódó. Gbogbo onígbọ̀wọ́, atónímọ̀ràn òdódó. Jàzákùmùlọ́ rọ́bùn náà sí khayra. جزاكم الله الناس خيرا سبحانك اللهم وبحمدك ان شاء الله لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته